ihe na ahịrị da ọ na ahụ na nọrọ na ekesa eduda na eche eku abekeghị na ahụ enyi ni free from riba edaka dawa shọba o ara si riba ọnụ si ụlọ ọzọ asị na riba ihu na abanụ kọrọ sebe ka ihe na onye kwokwo riba because asị ka ekesi tuta dọọ nọ nọ nshọtị ni bank da dọọ si dị interest dọọ rịọ akụ interest anọ dị jenyi be dọọ ya kwokwo wo ahụ and kede nom two months ɛkorɔ no de de pay one second one million ten bank ya ya ha now we month nde omu two months ɛzɔ nde omu three months ɛzɔ dasi riba hakimi yɛ nɔ ekɔ gɛmu we are are better now ọ̀gáwánányí extent of what compromise and everybody have compromised but dog anyi sorry degree of compromise wey compromise Where compromise go? jẹ ní babin salim bora ndèrè kakọ ìjẹ union ìjẹ náà ẹ̀rọ ẹ̀rọ kù bẹ́ẹ̀ ẹ̀rọ kù kiri ọ̀hún náà máa video club enen ko ni kaka wajon union ma ebe akida abaro ayo ha makida ebe nini malizo ka kono je union dere ab union ayo hakimi yo biko enyi hakimi ya nani ọdọ nwa asị mkọ union na omori ọchere ni ọ̀ntọ́ mu yọ káwọ̀ ọ̀nù ẹ́n lukọ̀ ọ̀wì gòyí dá ayẹ ọ̀hún tó wà sọ́gà inú gbòòrò èyí ẹni ẹ̀kú èyí ṣe pìdé kù hìwù ẹ̀kú ìkèsí ìzó ìpè àwọn ọ̀bẹ̀dọ̀ ọ̀dẹ pẹ̀lẹ́ ẹ̀rọ sọ̀rọ̀ àná ewé ìsìkè wàá èrè sà kó ẹ̀dẹ́ náà union ta de si òkè ẹ̀ nìtọ́ ẹ̀ maka ẹ̀ màkà ema ka ake na amigo ide eke na se debarin sorry mechanic wa men mana bedere itinye handset orewe itinye kaduna orewe itinye negazi omere ahụ di union na onreve ah kuraji eh strong now ihe aba ko ply on ri shoulder omo nwa se vo chungo chungo nwa se vo menwure stable na dawa ko Yana wa ka amen. How? Ọ̀gá wọn ní degree of what? Compromise. Dani compromise náà kò mórí èrè as what? As ẹnka town. Dani náà kò mórí èrè òkè sọ́rọ̀ tó. Dọ̀rọ̀ rí cool wọ́n kẹ ẹ̀ akórí dòrò rìn ẹ̀ hàn ajẹ́ níbi dòrò rìn ètò yìí wú ẹ̀ kókó dòrò rìn ẹ̀rẹ̀kọ́ ẹ̀sẹ̀ dòrò rìn hmm, wọ́n ní omi ẹ̀rẹ̀kẹ́ ni ẹ̀ hu yéé ọmọọsán tó ń tó mọ yìí. anyị anyị gọọmenti anyị monopoli system of government on in Angola where only few few are enjoy the resources of the state A corona ya ise ezete ana abaza now okay few will be rich and many will be and continue to be in abject poverty o ti do do mebe de valori ọ̀nà ọ̀tún náà nìkan. how could ọ̀sìnyá see hundred million each senator hundred million sanni aka anasi ọ̀sìnyá ọ̀sìnyá ni dáhùn mi kọ̀ ẹ̀rọ ọ̀sìnyá báà ni kò ní ara ìnáni kò ní ara ìnáni ọ̀tọ̀ làgó hundred wù ní poverty. how could the kore ne mmerɛ wo ne yan eh dɔza ah. dɔ ah, na himoto ana wɔte four million eh ma abɛ eh wani mɛ kaki ho ma ye ka himoto ah himoto ah, fifty millions ah eighty millions esi eh? ba ka ye in a in a congregation of suffering ten millions the a single soul na himoto four million you can see where the rate of carelessness ko the rate of egocentrism wherein how personal selfish egocentric tendencies may be eat in other big one million na na suffer dog yan na him moto and no try as in na go four millions

ati anya na na ezi nne nwere ne ya nonyin anya na so ine nwere ne that's anya na ine wao adawo wa kuwaga bi na ya wata di. ya ni nigeria nda ya ni nigeria no cheche ni ijo idi abon ni n'ihe ijo buhari ni ye cheche no be umo like atawa ga kwa nyarin ino wel kize no zo shuja no saa. ẹwọn around early early eighties ní máa kà ní báyìí ẹnna kíkó ẹrọ ọgbọn náà ṣe jà hẹn mọ náà ó yẹ kọ́ lọ́ọ́ ṣe wọn náà olú ṣojá náà rẹ̀ náà gàrí ikọ́ náà kànga ìdójì ọ̀nà àpọ̀ ní jà hẹ́ mímí gàrí sẹ́dí wẹ́ẹ́ tuta wòrowòro àǹtí ṣojá náà rẹ̀ mi gàrí ni ọ̀sán náà nìjọba ọ̀tọ̀ ìjọ ní ó tiẹ̀ tó lọ́ọ́ rẹ̀ nyà àtàwọ̀ rẹ̀ ndị ogbo gogoro ma ka aghọta that's where we are heading to wenyinyi ni people benesika and they read that bob and they read that bother impoverished ɛdɛ akuku nyi mediocre wɛka de nyi mediocre class ɛba ɛta anyin anyi di bourgeoisie ɛbɛ wɔ danyi di mediocre Then it is oh, wretched and frustrated was frustrated. Where were Ekaru These are uh, symbols of frustrations. Moving with tattered collar. They collar luri collar me man tucha mucha collar we no do tucha mucha. Ida ini Nigeria no boya no no. Eh wo yeri control na resources on Nigeria nye. Báwọn abo ɛkɛ no ma na ɔkaka anyi ma na aba ne petrol anya ɔhore nfa nigeria ni gold deposit ɛdɛ yi leyi ka nigeria ni all this marble deposit tell you ɔnyɛ nkɔnɛ ɔne ɛdɛ yi leyi ka abɛ ne ni geology ɔne geography they dey tell you that hatayi nkogi state then solid minerals anyi wɔn abuja na anyi ɔmɛ ministry solid minerals báyìí ɔtí lè kẹ́ndà àti sáyẹn lẹ́yìn kúnyìn solid minerals náà nànú then yɛ kaka okuku ano iron and steel iron and steel fɛrifɛri ɛbɛ akɔ yɛ e hara gbɔmɔtɔ wɔn e ayɛ huezi hure ike na tɔtɔ e wɔayɛ da kekere nani ɛsɛ ebe yi nina and abisani wɔn hand koyin koyin ara ɔwɔ as a resource ani contrast survive ɛ anwɛ kɛ n'ama ni veyi kan ama na ayɛ yɛ ŋɔrɔ nan n'ama na ahuɛ de ihuɛ ŋɔnɔ de asim sebe yɛ yan didi bɛ yɛrɛ kɔ yɛ to kadiɛ ka aŋɔnɔ ni. ɛdɛ mɛyɛ wò cos nigeria bɛ dudu didi yɛ ne ka kɔtɔ awɔ ne na oil bunkering ɛnɛ ne tu pipe ɔnɛ kɔtɔ pipe ɛwɔ ma na sanwó ɛhɛrɛ na huu that's nine millions lɔsàn pa ɔdɛ bi nya ipa pipe iwo deɛ na e, aba na ɛdɛ na ale ba nya dama ne ya ni eyi le awa nyi tete ne discourse na akwa ame ere ito cheba enyi leto the devil dey say more oil well more ikangoro wewa na nyanwe na ika ere akwa enyi man mo ga nye ba eken ebe kene ọ̀dọ́ amẹ́ríkà èyí ṣe àbọ̀bọ̀rẹ̀ náà sí ní nàìjíríà aka ni ẹ̀rẹ́dà kàkà yín rẹ̀ kó ó lè kó àbáwọn ẹ̀ náà wà ní túgbẹ́ náà na ní ihe dàsẹ̀ kó kú ọjọ́ náà tó ẹ̀ náà. na debris sọ gold ń dẹ̀ tàwọn wá. ìṣẹ́sí afghanistan lọ nínú fa ayé náà káyọ̀ kátàbí ní gold they were disappointed and afghanistan gold reserve ọbẹ̀ náà kọ́ ẹ̀nà àdá ààyè náà ọ̀tọ̀ sanjọ́ tọ́ bẹ́ẹ̀ ẹ̀yìn kiri kọ́ yà ni bẹ́ẹ̀ rẹ̀ nka ẹ̀nà ẹ̀bẹ̀ ni dọ́bọ̀ sanjọ́ nka ọ̀nà ìnà níbà kọ́ nọ̀ bẹ́ẹ̀ ọ̀nà ọ̀kà kọ́ nọ̀ bẹ́ẹ̀ tọ́ ìjẹ́ ìwúrẹ́ adáru kwado. Brother, I, I have never said that I am coming for third time. wana wana wana kukumanyola why kumanyola ni chimpanzee why chim wana ki chimpanzee your man very shapeless individual ile ha no bora na ka hakimi ona ko abesa ni menfa wait le ai ndio ni sana wonono anyelo na ikaka anyụkọrọ nwunye munye nwame enwere na nne na ehu ene ni ke ho wani e onye ngu mi ana ntima five months ke oya kunya mu wani ya iburu de ne ene na nwefa like ene ene na mana dot and si ene na da ere ama abi millions náà rẹ ní kìí náà nẹ́yìn ni inú mọ́nì iná náà ọbásanjọ́ minister of petroleum on water ni nendonyi minister of state or oh, minister small minister of petroleum <laughs> don water minister of petroleum dá àárẹ̀ ọ̀mùzẹ̀ yìí. then amen eh, ni na wọn nọ but ilé àyàmọ́ wọn ni ànyínwó ètù náà nánà ẹ̀ka yìí you have to. sacrifice the right ka wee bịa mozi any refinery amenye dipa anyị department ọnụ anyị am agụwe nwuye nwa na amụkọrọ wee nye nkwu mozi dekere na-epe ya were ọnya aba abe ọgwụ 10 million then awara ma na ọpọnya dozi nyanye 1 something billion o were anwe then were ka ọ naghị na ọ̀nà ìní na nwẹ̀ dọ́là àdọ́ look wọ́n pipe ọ̀nà wáyé jòlì náà na àányí anyị ó lè dẹ́ẹ̀ ní nwúni dáa nísà nwúni nánu bísọ̀ náà pipe dẹ́ẹ̀ ní na rectifier na dẹ́ẹ̀ na rectify ẹ̀ wùnú ẹ̀ spark yíwò yíyó yíyó kẹ́ ɛdi nani yɛ bɛba ɛna akuma ne sɛ ɛdɔm no ana ma akɔ kɛhɛm no ni then how do you feel how do you feel? kɔn no ni ɛyɛ wɔre yɛ ɔbɛ ano wɔɔki yɛ yɛ ɛna edi ekpo yi ɛna ɛka ɛyɛ firi no ina edo yi ɛna ha ɔmɛ si ɛbɛyɛ wɔn bama bama zawa tete dan dan ni eh, wa wa mɛ nnɔla ni that is that kwata him ban dɔɔbi ọwọ asọnyẹ because o firi oyi oyi wa horo sẹhin náà yẹ ọwọ asan atọdọ ìwọn nọ sí. ẹyin múlẹ̀ ẹ̀ náà ìnáwó ọ̀rì àndọ́rì hẹ́ẹ̀bìn na akọ̀dọ̀ náà ọ̀rọ̀ ká ọ̀rọ̀ castrate wọn ideologically symbolically or castrate wọn dọ́ọ̀dọ̀ sí èdè sáà ẹ̀kẹ́ náà mà nàrí àn abẹ́kẹ́ nù àtọ́ àjẹnì. ọnụ dị narị ewa asụrụetị ewere onye kenye e enene e ya ahụ ahụnya de ya arịsan ọbasanjọ wọlahi abi skuul ọnụ ka o suta umi skuul ọhịa eze na ezike skuul ọnụ akwụrụ eki skuul pụrụ toros ọjịsasụ n'ọbịa de enjoying ihe menni ọbasanjọ rere ezuta ijiani now enyi ijiani na akụwe wẹ́nyà ni dọ́wọ́ sílò yàn wá sílò yàn ni wàá kọ́ wa dọ́wọ́ so it's school fees dàkọ́ dàkọ́ ọ̀yà ni wọ́n just five hundred thousand ọkà o right and one million di ìjọba iṣẹ́ ọ̀hún ẹ̀nẹ́bí ìjọba ẹ̀mìrẹ́ o. abẹ́ àbọ̀ isi dúdú isi ẹ̀mìrẹ́ wọ́n ẹ̀sì sùtàn. ẹ̀rẹ́ hà náà wọ́n nọ́ọ̀nù má nàbújá wàá wúrùmí ìtàmà ọ̀nà sọ́kòrò the compound dɔn nyɛ dɔ banya bo kuro non the motor na ni compound and dɔ less than twenty aba na enya na less than five million konkonya oya na ɛhyɛ sɛ na ŋɔ sisi dɛ bɛ motor na aŋɔ na dɔ tɔ idzo ɛmrɛ ɛkɛ ha ya se dɔ tɔ na sɛ mɛke kuma ihe a ko motor na personal taya na onu motor jɛ wɔn non do tuta a dɔ so na ano non dɔk idzo wɔ kɛ hita a dunu nere ijaya ko da ka na auction nan da na e ke hono do re rio di jawari hu to wa simple as that ene wene si kene do do re hin hakimiya de mi da ko yo do ya to do ka ani miss kajon ogo manager mani me de muri hen e bi re muri ho e en kata no no daika oye kama kaka ẹni ma dẹnu ban secularism domo yẹ ban ẹhẹn socialism ọrẹ capitalism dika social ẹ eh, socialism dọni nya adẹnyaran adẹnyaran dọrọ ayi china dọni sọrọ communism kọ ẹhẹn di capitalism dọni ẹni ma remozin kọ ojú àná ọ̀nà ọ̀nà sọrọ democracy. anawe wahala ni na najini everything everything today is our government come agowe the capitalism oyin reign oh you listen agowe capitalism oyin reign because ọmọ ọbẹ ẹnna ẹ wọn ọdẹ yẹn wọn kọ. dɔla kɔnɔ nyi bɔmbu la kɔnɔ ri cold war kɔnɔ nyi atomic bomb na ike ni. isana ko inu se ana ka eto hedo tutu rɔ ka bɛ ha kɔn or capable of wiping the human race capitalism yɛ ati bɔdɛ kisɛ ni ba man de discover nika a ah, nyi si konya na ika o tu fi ni sɛ na yɛ ba ago kuma yau da dobi ni shene yau da exist àwọn ọ̀nà sọ̀rọ̀ ọ̀nà islam lẹ́kọ̀ọ́ ke socialism ọ̀ nà wọ̀ islam hẹ́ why not ẹnì kù islam wọ dọ̀hàn alákọ̀ socialism ẹ̀hìn dẹ́ni islam bá bẹ kẹ́ ọ̀ president ọ̀nà ni jimmy carter bẹ́ẹ̀ o jimmy carter yìí ló dé yìnyín rẹ̀ kọ́ afghanistan lọ́nyà ni supply weapon ní afghanistan tẹ̀lé yẹ da afghanistan ni ẹ máa do an russia dáì kan russia ni ẹni èyí lè dé nukú ẹ̀ntọ́ afghanistan dẹ́ halaki russia dẹ́ tsaki russia ussr mu nù ussr ẹ̀hóró dẹ́ gahinto tajikistan turkmenistan uzbekistan tataristan after stand stand now that you are him na kan hẹn ọyadere islam ọ̀nà support ẹ̀yà ama e ni àti islam ọ̀nà olóyè ibi nìṣẹ́ yìí dé kúrẹ́ kí islam ọ̀nà náà. david samuel huntington abẹ́ àwọn. He's a professor of strategic, uh, strategic studies in Harvard University. Professor David Samuel Huntington. Professor of Strategic Studies in Harvard University. Ọkà any capitalist ẹni lè discover ka the Muslims ni ɛmene ma ni pro ɛmene ma na so yare ni islam no wata so yare ni so oni kene fight islam no no kẹ́hìn ti sọ kẹ́hìn mùsùlùmí ẹ̀ mùsùlùmí àwọn ọ̀nyùn kata ẹ̀ àwọn ẹni ẹ̀dùn kata nìyẹn náà sẹ́yìn sẹ́mu náà ìka owó ẹ̀ àṣẹ ìhàn bọ́m̀bù ẹ̀nà náà ìkíni ahẹ́ ní èdè ní bọ́m̀bù islam ọ̀nà ọ̀nà wọ̀tà ni ṣe na fight islam dẹ́yìn man àbọ̀dẹ̀ bẹ́m dẹ́yà fight islam. sɔturu sɔnu wɛri that's islam fún mi do wa yɛ energy can never be created nor destroyed dɔn wɛn ɔyɛ kó dey religion ideological dey fi nisɔla socially dey kumen kɔjá is kɔnyɛ na ɔrɔ nɔrɔ a mix of anyhow and what was imani kuma ɔgbɔwutan then we could come in and any difference between what serious issue on the previous issue that can you that we not in now I don't know now my car dog and you trivial I don't know I'm a serious one ɛhu eh, oh, no no kɛnɛ then um, wa bɛburu waya then make sure ka ɛnɛ mɛ nifa abu masilasi now look like the way they wanted to look like hatta malashin tumuri sallallahu alaihi wasallam ya abu amerika kan malashin tumuri ina na yi zahi darul hadith darul hadith ena ba ben me ku hadith poru e ki zo gire hi hadith there is just somebody in I of nyan puro kenezan na sada sa of solo professor no yani da ikono kwa educated

everywhere ele oni awo yon music do ku gwete kenen a body closing arun jo non tira ani ko nan ada wano nyiko awada kanyi awana balak is it coincidental i wish you all those names and then you àwọn ilé adaba ẹ yà bọ yìí ókè ókè design wà mẹ nǹkan dọ́bọ̀ la tẹ́dọ̀ yìí náà yìí èkìkọ̀ yìí ni because ọ̀nà kwata ọdún wíwọ́ kéésì yẹn tẹ́kọ̀ ẹ̀yìn ìjà ọ̀húrẹ́ tẹ́tẹ́ yà dàwọn ṣe ṣó ó tún kàdìjẹ́ náà òun ni ìhùnà wọ́n ka ó tún kọ̀dùnmọ̀lẹ́kà òun ni ìhùnà wọ́n ṣù. àbọ̀lẹ̀ túrọ̀lẹ̀. ọ̀nà mẹ́ni ìjẹ́nà gẹ́ ẹni beijing conference that's the conference ni oye ti sọ islam dọ́ọ̀tì jẹ́ka uwe ọ̀nàmọ́ ni dọ́ọ̀mọ́ sọ kúrọ̀ lọ́ka uwe ọ̀nàmọ́ ni mọ̀kú ọmọdé yìí ní ndé ẹ̀mọ̀ ẹ̀kú ọmọdé ẹ̀rẹ́ kedere mẹ́ni dọ́ọ̀tì ọ̀dọ́ nà abahan dọ́ọ̀tì jẹ́ka kúrò tí wọ́n kọ́ ọ́ de you have just done nothing now mr chairman. dɔkɛlɛ uwe nọ nyakuni printing press ɛyà eh, mu kuran kó aba nɔ ɔlẹ raba hàn printing press asa kuku publish ɛni eh, kuran ɔka wàá ti one week ani màá sẹ tada wẹ ni dẹ kó ɔhún rẹ dẹ lẹ tẹlẹ dọm bàbá ìta ọbẹ. ìtẹnu ma náà mẹ èzí kuran nọ nọ àmà ni ikú yìí bí lónìí ma dọ́kà hàn ah, ilé àṣẹ ọ̀húnrẹ́ náà dọ́sì ojanin dr berlin ẹni berlin conference lóṣù yanin dr berlin lọ́dọ́rí àwọn lóṣù yanin àwọn yẹn náà ẹ̀ka very very beautiful lọ́yẹ̀kọ́ àbíyàmọ náà yín beautiful faces nkẹ́yìn beautiful faces dọ́tírẹ̀ sẹ́yìn ní gorgeously lọ́yẹ̀kọ́ dakowa bɛ nini kɛ ɛni bɛ bɛ bɛ ko mɔni yi dakowa na jeli o ti ma lase ɔ n'a yi ta la yi jɛla bala o bɛ kuma ne yire asadu ala ila ila la ee latrɛ tɛ ni da yi kan ìyìnú o yẹ ko àrùn ne ti re àti ewúrẹ́ bá mi ní yẹhẹ ɔ ekò nyawo èyí la pata ee lure ehun náà hàn náà ń wuli fi ẹ máa ní yẹ sport kò nyá spotless oyeko stainless oyeko stainless leg don don dress and go the doctor berlin sọka were akukaka eram succeed in what trivia iju akarịa na trivia sanwere ewe yasa ahụ na eram succeed in egoto akọ egoto okwu eram everything on time deka wa okomri enere then the store is in weekend native imam mwelesi only dr berlin sabe donna doka how are you good morning dada ngo wan make ani miri wi men every every ko every every because akori donye na ewo is what cbi wa akori donye na ewo you are a terrorist for yeah well you know some say na ni don't want na say me say say me ewere oke anyị seme na ntụ omori ka anyị omori ọka ka anyị seme omori ka ọ na-asị m hụ na osi oje otu ko ọ na ọda amanị ka anyị ohe olile sụ wayọ ma ọka is better than ka onye na-ewute

ẹsẹ wọn náà kú they face islam then economically dem and face oko mo yin how islam ko islamiya islamiya poverty follow us we give you money no follow us eh na poverty choose one because shaitan always But shaitan yẹ idukum nfọkọ abẹ́ àwọn wọ́n yà múrùkún they threaten we are either common fucker. They are just a threat now. They enjoy every way. And I could do an go down here. Every cafe I am on now. And then I throw comfort for us. And then I to Joseph, because I like one Muhammad. Don't Muhammad. That either cattle then that cover all your legs then àbí a plan ń dọ̀ ẹ́ ṣe ń dọ̀ náà dẹ́kẹ̀ yóò wẹ́ àgbo rẹ̀ as simple as that ìjẹ́ ìsìkàtà kiri he kò múri ha that under the under disguise of kaka ẹni tí ń yá wùjà ni peter asin ẹnasin ni ẹrù báyìí malam ẹrù báyìí ijosuka ekehekomrini ọbasanjọ banye ọba ha dọọna dakabanye efcc icpc enewogan ribadu service ọkwọmori n'ụlọ ribadu enyisa ebe jessica fight enekenam sharia ikano enero ahmed anikamenyi ahmed mekarizon n'ezikọ na ọma ịzafara sorry ahmed nsabe yarima then that's ahmed karifini. Don't I'm sorry Don't acquire it ika dan as simple as that e just because wa jɛ ni pɔbi lɛ ɔka ka sari ɔnɔ ni barbaric is useless ɔbasanjɛ And kan ɛnato emmanuel atiku eye eh, eh. eh, emmanuel nani ɛyɛ ɔna ɛyɛ abɔ na bɛ abubakar ati atiku wɛki nigeria ɛyɛ ɔnyɛ ɔna nyaneka sɛ ɔbasanjɛ ɔmutɔ nyaneka atiku ɛwɛ to dɔ kan. atiku ka anyị a na-akụ ka anyị naijiria amerịka ọ na-aka anyị aw don wana kan ni ko gise o ni bom she i honon ka don ha ka ya ni blai abija abia ni ko gise ani yo bai ke part of the north so je you no concern e, ke kogi ono to e Yoruba state dana sani kɛɛbi north central ɔyɛ ko dɛyi bare dɛyi wɔtɔ ni bare ɔyarazi of nigeria diara diara zi na kana ni owa ati sɔre ana sɔ ami jɔba di rɛri tse ani owa mɛrɛ di rɛri tse kɔla ni owa kɛyɔ sɛnti munafiki. <laughs> little to the left little to the right dẹ́ta wọn tó sáà lẹ́yìn ìṣókò mọ́ yìí tó dáìka ń tó mọ́rí kò máa rẹ dáìka ẹ̀ kò ń sẹ́rí òkò mọ́rí yìí ẹ̀ mọ́dà ní rẹ̀ hàn kẹ́mi. eje ko mori dɛ boa dɛ plant dɛ sɛ kɛ ha iyi maiduguri oh anyị mụsi lazim onye njem ije dọbanyị detu 20 million ije nene ya ahị ka anyị bịa mene malafi ene tutula nyawe then I organize process na organize who is who in maiduguri who is who eh, not in maiduguri in unimate who is who in unimate in the of maiduguri who is who that variety of things eh anyị nwa na achọ nye na ebe aje dọzi nyana ka onye nọ ọnọnyi nụza ka wee enyi ụka ewanye nko sọ ewu onye sky wa akwụwa kọ nwa ya wa adọ dọkụ 500,000 nụza ka home maazị 1 million aka dị eze dị muhammed sọ̀rọ̀ yẹn mi abẹ́mẹ̀rẹ́ ẹni sẹ́mi kò rí wáyé malaki àmọ́ ẹ̀kọ́ ìjùmọ̀ this motor measures are there ààrẹ dàìka òkú òmòrí hàn àkùsàlà ẹni láì tó di wọn ká jẹ́ mi kàn táǹkà jẹ́ di ààrẹ. ebe ha anọmọ nọ na ne ha ekuru etu zọ in slavery that is we are already slaves they emurike nọ emancipate ayi. muri ọ̀rọ̀ mala why say give back to all these things hakimiya hakimiya every year take hold of it every year take hold of it olohiya wo ne ṣe rububiya wo ne ṣe aban wo ne ṣe ẹ take hold of it afghanistan waye ko dara ni hakimia hakimia islamia danyi problem Why the problem ne among ga na wure o danyi ni hakimia telika hina sasa hina sie hina whatever hina ana medure ki muhammad kutubu hassan wanna take hold of hakimiyya We should first of all stand with what tasihul aqida <laughs> I abu ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́nyà kìdò bóòlù but ẹni tí mo rí àfihàn lọ́láhà tó follow lẹ́yìn ìfọ̀lẹ́ lọ́tọ́yé dà arwana get hold of hakimiyya ẹ̀fọ́ ìdúró ka sáà sì get hold of hakimiyya I buy already train this a copper and a tata tata tata now do job do is a bear ozo no oh, so many as na one the man our boy is very simple ihe anya nara ya don range superior weapon don ready tata tata bare ko mu do den e loko abe abo as simple as that and then we have with ere how ɔntumuri nyɛ dɔnwere ɛgbɛ ɔntumuri dɔkɔ no sɔfan for how many years kuma ɔntumuri all many things hakimia whatever even ɔmɛ ɛkutɛ wɔ ɔmɛ ɛkutɛ wɔ ɔhɛm di in islamic state madina ɛn ɔ jesus hakimia ɔntumuri nyi sɛ ɔda ɛka ɔfinɛta dɔwla danyi three different governments yahudi ra mi de mu wa ma yakaw na mbizo lakum dinukum nasara ra mbizo ni mujiri kan mbizo na ra mbizo ya ilele mbizo ya dɔɔzɔ ma yaka sɛdɛ nyi dɔ bɔta ɔni bi ɔbɛ dake mi nyɛ ɔni nasara tó tɔ hɛ dɛ ɔlɛ ɔna dzadzɔ nɔni ɔni bi ɔbɛ ɔni bi ɔbɛ dake mi nyɛ ɔni yahudi dɛ ɔlɛ ɔni bi ɔni nabi do abɛ ɔni bi ɔbɛ dake mi nyɛ ɔni musiriki jine to hito do akon oni yo be da ke minene ko moni da ne jine pe ni to da ja awon no na se na ka enyo e na nyimi dina eh enyo na nyimi dina den ama dare ka to ben ke ihon ni yo be do kona ba attack mi dina on water either which can never annex and it become part of their state whatever I've been never over there protect because Medina. jẹ́ tó mọ̀rí ìlú dínà iná kan ní wáyé yẹ lọ́rí àgbà omi náà ilẹ̀ tó àbàjẹ́ bọ́ọ̀nù bẹ́ẹ̀ kàn án kàn án sílẹ̀ sẹ́sẹ̀ náà náà kàn án lẹ́nu dɔɔ da hɛkɛ ìjọ ɔna dɔɔ ka ɛwìn yẹn ɛdɛ nyɔnama da hɛkɛ dɔ otu otu oko la dɔ tɔwɔ dɔ ka ɔni sika aba ɔni islam ɔna akɔ na ɔni islam ɔna tó wà ɔtɔ àná ọyọ dama ni a point in time ló mi fún náà ẹ̀kọ́ ẹ̀kẹ́ ẹ̀yìn kata ọ̀nà ìfẹ́ ẹ̀wà ọ̀nà ìlẹ̀ máa dán ọ̀nà dùn ọ̀nà ẹ̀nà ẹ̀yìn kata ọ̀tọ̀ wa náà dọ̀ yìí dẹ́nà ní abuja ali sasa dɔk ɔni ka yi ɔnɔ jɛni mu tumuli ka ɔmu iwa sɛ mu mutɛ mi ibnu abi ɔlɛ iba ti islam polo de amu kɔmi ɛni sɛ ibu ka yi ama ɔka yi ɔnɔ ɔnɔ jɛni mu tumuli tu sɛnɛ aka ɔka abuja ali tɔgɔ an dɔka uwa huna na huna dini ɔ muhammad dɔk ɔnɔ huna dini ɔnɔ mɛ ama ɔni ka ɔnɔ jɛni omje omje okonan till don to muri nyukata so there are ways you go into this thing follow the islam of okay? agbawa yi hura kan uh, him yusuf abdullahi uh, yusuf islam yusuf uh, ali one of his commentaries okay in the quran commentary of Quran on him, Yusuf Ali. Okay, Okumu will not fight with what? With principles. And not with what? Passion. Don't fight with money. You fight with principles. principle. Don't know so many tests that we fight. ani hakimiyya mai prostrate ta bala Okuma, hukuma hukumar yana wuri do mane ya to do jene oh, do kusala dami do ya to do ya kwa gei ni beka islam mane yon kata do bari govono wa ko nyon kata beda e kono ka kaso ya ro do ha dan do ha dan o ya si islam ma ti poro me re ha ni bre poro mi ka omulo nya kenu yodinu na ire sane bre ni ya da kaide ta kuburu ohi nani kuburu na onu mani ina nani da na ose ra ngulu na ya zen ni da ni bere ngwa ha e ma ko ya be e ma ko ta ma ere ene dihu muni obasanjo we sin de to sanen wa keni ene mo ye be hu na obasanjo ni ko wa e ko but ene le ko mo ri hin ka ai dana ene ne ni akuchera obasanjo na se mu kono na be abo yeah. but okoro no muri ame and le question ya ke name ayi senator ko diri hwan mi ki senator yi mi diguri awo ero ka meje temi mi diguri ma na zo zo ni o ma lesson ma lesson no za ha bi di senator ni donye ke ni senator na mi inawe ona do turukwalu na amatafsiri anaameva kakutuka vimwe aburihenarokokora inawe opuru ehe down. rais opuro nya eza opuro nya apapa opuro nya joro opuro nya devi na opuru da wokurasa opuru opuru we then each house that's the last na eko almost fifty thousand each compound like this okay akusi sugana besi beko asi hanwe ororo mmongi atanawo da wome anyo na mani mekore no da, ama azai he kuna na mani nyeke ha bezen ede he kuna na mani nyeke wa kisine atine tor mu wa kene ma how can divi ni e no mo ye be hu kas enen so mo ri ba she ni me ha eh? awre me me ko esen ne mana su ko mo ri hen re ebe na echi hụ na otu mgba da ọhụụ na nabe abụọ dọla ya kwuru nụ na onye abekee enyi ise nye nwume lee anyị bata n'ọsọ ya nne dị ma na anyị kwụsọla inewuju anyị e nọ nị na n'ọsọ ma na eyiri na n'ọsọ nya abịa nfa ọ ya kwụ ọgụ dọsa mee dọwa ọgụ ka anyị si esi agụ politiks dọwa mee wọ́n understand abẹ́ẹ̀mẹ̀ wọ́n ti wọn lọ sí wéé rọ̀là ọ̀tọ̀ wọ́n ti kárí máa bẹ́ẹ̀ dúró lọ́jà wà ẹ̀wọ̀n àmì ní ẹ̀yìn lè tuwó yìí. múlò nyake náà ẹ̀ aláka ní tu ẹ̀kọ́rọ́ nù ẹ̀dá ẹ̀kọ́rọ́ náà ká àfihàn ìmọ̀ ní nápòlù sílẹ̀ àjọ náà ebiri tó wà mọ́ náà rẹ̀ kọ́ àti nyáwó nìtẹ́. ẹkùrọ nọ ẹkùrọ nọ ẹyà ara ní kéètì ọ̀nà more than three times dọ́là yẹn tẹ́lẹ̀. dọ́ọ̀ nọ̀rọ̀ ayé at least ọ̀dọ̀ dà kùdú máa ń ti náà ọ̀dọ̀ dà kùdú kéètì náà at least èkó mórí ọ̀rọ̀ ayé dọ̀dọ̀ àgbà nẹ́tẹ́. dan bọ̀bọ̀n rẹ̀ kàn náà hẹ̀dẹ̀ di church dan náà ní bọ̀bọ̀n. ẹ̀kẹ́ hẹ́n náà yẹn sáyẹ́ sèmi. akudu ete no eke living faith enya na be me denyo awa ne komi na 500000 living faith ke na 2 million ke don nisa do re ke ha jin do re re enworo enworo wo ezi ete na ni ba that is what it means ani ihukuma nani akoko mebore ani kaye ọzọ okwu renu ka whatever it takes ìjọba nọ ẹrẹ ọrẹ nà ndẹ ọrẹ kúnyẹ kẹhìn ọnà mi ka bọla ụjọ n'oke udo ọrẹ omuri ha ẹnyị zọ gẹ ẹwọrẹ ní skul dẹ ọrẹ bẹ ọwọ ọrẹ nye nwụ zọ dẹ ọrẹ rè ẹn dẹ ya get it wrong by the professor wẹ́ẹ́ yẹ kẹhìn abubakar atiku anamaniya kan professor awin ọ̀nà ọ̀ ẹ̀kọ́ yín degree ẹ̀ diploma ọ̀nyẹ̀ ẹ̀ eh? nd bẹ̀ ẹ̀ hnd national diploma ọ̀nyẹ̀ dọ́maniya kẹ̀yẹ̀ mí ni ẹ̀ náà kọ́ àwọn aládé yàtọ̀ rẹ̀ nítorí owó ọ̀nà rẹ̀ kẹ̀ dọ̀ rẹ̀ jẹ́ ya example ìgbà àdọ́wárí àdọ́wárí àná accountant do do ọdọ mi do nyai ka na ọbẹ àwọn ẹhìn ọlọ àṣẹṣà òrìn kẹrọtọ ẹka na dọọla do rí dọọ